بسم الله الرحمن الرحيم ألهاكم التقاكم حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم bisimilahi alihamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ lọ́wọ́ bá atọ́lọ́ ìké àti ìgẹ̀ fún anábìwá muhammed nírọ̀lẹ́ òní lágbára lọ́wọ́ a tún máa tẹ̀síwájú nínú ìtumọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ nínú alukóra ni alápọ̀nlé lánàá. adake lori tsoroto-daka-soro loni lagbara-olohun tsoroto-daka-soro ibe ni a ti bere etinwa ka ti agbotani si olamogbogbo aleikola on sanu yi pe aleha komo daka-soro ima n fi owo ato me ima n fi nse iyanra ìmọ̀ fi wọ́n proud ọ̀ka ìròjú bá yín kó n bí tẹ̀láṣẹ ọlọ́run. yẹn ni pé ṣàgọ́lá kò máa ń tọ́ àwọn ti la àtàfà kóró bí kẹsìlá tẹ̀lé àmúwàlì. ayọ̀ ẹlẹ́ẹ̀kejì hata zurtumul makobir yẹn ni pé lórí kíka ìròjú lórí àti kówó jọ láti máa fi ṣe ìyanràn fífi ṣe fáàrí ọkà ìròjú bá yín lórí ìṣesí ńlẹwà tẹ fi gbára yín nù sáré yẹn ni pé ìṣàgọ́là ìṣègọ́lù kùnbí dáàlìkà ìsàmárọ̀ ìlà ànsẹ́rù tùmílẹ̀ nìkọ́bìrì tẹ́ ẹ fi dénú sáré tí a fi sin yín lórí pé ẹ̀ ń fowó ṣe fáàrí fọmọ ṣe fáàrí lórí ẹ̀ náà lẹ́sìn wá o kálá sàwọ́fàtà àdàmú kálá kọ̀bámù kọ̀yẹ kó rí bẹ́ẹ̀ kọ̀tọ̀nà kọjá pé àtọwọ́ àtọmọ ńlẹ́mọ̀ wá fi ṣe fáàrí sàwọ́fàtà àdàmú ṣùgbọ́n o ọ̀ ń bọ̀ wá hàn sí yín pé n ń bẹ lọ́dọ̀ ọlọ́run àlùjáná onídẹ̀ra xɔyìrò lakùn ọmọ lórí fún yín ju ayé ètè nkójọ tẹwà fi ń sè yànnà lọ. sùnmàkàlà sàwùfàtà àdàmùn yẹn ni pé ìḥdàrú ẹjẹ sọra ẹṣọwó àgbẹjẹ ẹṣọmọwọ sàwùfàtà àdàmùn ẹnbọ àmà ẹnbọ wàhán sí yín kí ni àtúbọ̀tán kéèyàn ọ̀ka èròjú. Mm -hmm torí pé èèyàn ń wálé ayé aburú ti mẹ́mbẹ̀ ń bọ̀ àrùn sí yín kálá láwù tààlà múnà ìdìmọ̀lìyàkín tó bá ṣe pé ẹ bá mọ àmọ̀dájú nípa ntọ́lọ́wọ́n bá tọ́jú lẹ̀ níyà fẹ́ntọ́ bá ká ìròjú pẹ̀lú ayé ni tẹ́ ẹ ṣe iyèméjì ń bẹ́ẹ̀ ah, ẹ bá mọ̀ wípé kò yẹ kẹ́ ẹ ká ìròjú pẹ̀lú ilé ayé. látara owó nílẹ̀ jẹ́hìm ẹ̀ ń bọ̀ á fi ojú rí náà jẹ́hìm báyìí tẹ́rì bí ṣe ń jó bùlàbùlà jíjó rẹ̀ jíjó rẹ̀ bó ṣe lágbára tó tòṣìrò náà ẹ̀ ń bọ̀ á láì ní ṣe méjì. ọlọ́run tó wá kápá náà ó ní à alẹ́ ń bọ́ àárí tí ò níyèméjì kankan nú sẹ́yìn níjò lẹ́wọ̀ àárí yẹn lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmù fún malatus alun yahoma ibin aninayin lọ́jọ́ àlùkìyàmù gbogbo ń tẹ́ gbáládùn pátá láyé tí ẹ dórí pé yàn ká mú tútù iye rẹ̀ ń gbẹ́ latus alun ọlọ́run bìyín léèrè nípa gbogbo àwọn onírànràn ìdẹ́ra àtìkẹ́ ìtọ́lọ́mọba tó ṣe fún yín ǹjẹ́ dúpẹ́ lé lórí bí abẹ́ dúpẹ́ afáwọn ahmed wọ́n ní alẹ́ àkómọ takaso bíi ti bàbá aláwọ̀ kọ́ làwọn náà ṣe fà yẹn ni pé ṣàgálà kọ́mọ tàfà kóró bí kẹsàrẹ́tàlá àmúwálé wọlé àwùláàdì àwọn máa tèmi ní àmàwé jù àwọn ní àmà kéwù jù àwọn la lówó jù nídìílé wa ìmọ̀ àfirú àwọn nǹkan báyìí ṣe fáàrí ó ti ká ìròjú báyìí kó n bí kíni àǹtọ́làbìlẹ̀ àkírọ̀ kó n bí kẹ́ ẹ wá ọjọ́ gbẹ̀dẹ̀ àdùkìyàmẹ̀ wọlé àmàlà kò jí ẹ rójú ṣiṣẹ́ ètí ó gbẹ̀yìn wà àlùjáde onídẹ̀rẹ̀. hata zurtumul makobir yẹn ni pé máa ń zá làhádá hálà kan lórí ìṣe títẹ̀ wà ní o ẹ̀ jáwọ́ ń bẹ̀ o àtà alákìtún tẹ́ ẹ fi dẹ́ntọ́ parun tẹ́ ẹ fi kú wàṣírí tún bí alìlẹ̀ kò bóore tẹ́ fi àdì kan nínú àwọn tí wọ́n bò mọ́lẹ̀ tí wọ́n bẹ nínú sáré. kálá sàwọ́fẹ́tà ádámù yẹn ni pé kò fò àmà àǹtúmọ̀ àlẹ́ yìí tàbáyé wọ́n tàfà hóró ẹgẹ yà jáwọ kóńbi ń tẹ wà lẹnu rẹ yìí ìmọ̀ àfọwọ́ ìmọ̀ àfọmọ́ ṣe fáàrí ọlọ́ni ẹ̀jáwọ́ ń bẹ̀ o. wọ́n fún ìlú monkarat àwọn ìwà tó kàn kú iṣẹ́kíṣẹ́ ọlọ́ni ẹ̀jáwọ́ ń bẹ̀ o. fún ìlú monkarat wọ́n tẹ́rìkì tán àtìlá àti ọlọ́run tó yẹ kẹ́ ẹ máa tẹ̀lé tẹ́ ẹ pa tìtẹ́ gbé jù lẹ́ẹ̀ ẹjẹ jáwọ́ kúrò ń bẹ́ẹ̀ fatawu fata adamu akibata ma antumale ẹ̀ ń bọ̀ àmà àtúbọ̀tán ntẹ́ wà lórí ẹ̀ ní ìka ìròjú pẹ̀lú ayé lásán sọmọ kálá sọ fata adamu yẹni pé sọmọ akadà lọ́wọ́ tàhálà zajara wùlẹ̀ àwùlà àmà òǹfẹ̀ yìí ń kọ̀ fún wọn pé kí wọ́n kú ọ lórí ẹ̀ ọlọ́run tó ń kàn pa á mà wà dáadáhùn bẹ́ẹ̀ ní í ṣẹ̀rù bá wọn yàtọ̀ sọ́fẹ̀ yàdàmú àkíbà tàbí kàpẹ́tọ̀ ẹ̀ ń bọ̀ àmà àtúbọ̀tán ntẹ́ ń ṣeun ẹ̀ ń bọ̀ àmà kálá láwùtà àdàmú ẹ̀lmàdìyàkín ìyẹn ni pé fàkófó àmà àǹtúmọ̀ àlẹ́ yìí mí ń tẹ̀gẹ́rẹ́rì bí náfsì ẹ̀tàn jẹ́ tẹ́mìyín ti ń tàn yín jẹ ẹjẹ jáwọ́ ń bẹ̀. fàyín nàkùn lọ sàn án lọ́hùn náà hakíkọ́tà àmúríkùn tẹ́ bá máa pàápàá bálà máa rí yóò ṣe jẹ́ lálùkì àmàní tẹ́ ẹ máa túbọ̀ tán bẹ́ẹ̀ ń tọ́ wáyé máa yà bá túbọ̀ tán rí ó ṣe rí lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkì àmàní làṣọ̀rọ̀ àfàkùn ìmọ̀tẹ́ ẹ mọ kìbá sẹ́yìn lórí kúrò níbi kíse àkọlé kan ilé ayé ẹ̀bà sẹ́ríkù ń bẹ̀ ẹ̀bà gbájúmọ́ṣẹ́ rí ní ṣíṣe. látara owó nàlẹ́ jẹ́rìm tẹ́ ẹ̀bà wá jáwọ́ kó nù ń ṣe sí ètò ẹ̀wà lórí ẹ̀yí látàkùn nánà àkẹ́rọ̀ tẹ̀mí àlè náà fàdíjọ́ olùkẹ́ nínú àwọn tí ó wọ náà jẹ́rìm nínú ọlẹ́wà o wàtàrọ́ náà bí àyóníkùn ojú báyìí lẹ́fì máa rí nàjà àdẹ́mẹ́ fàtàdérò sóòrọ̀tà àdábíà fi àdáhánikùn lè tẹ̀yìn dọ́kùn. ẹ̀yin náà ti ẹ̀ fojú yàwòrán bí náà bí ó ṣe lágbára tó ẹgbẹ́ wa sínú làákà yìí kó lè bá a jẹ́ ìkìlọ̀ fún yín kó lè bá a jẹ́ wáàsí fún yín kó ń bi ìmáfọwọ́ àbọ́mọ́ ìmọ̀ fi ta kàngbọ̀n ìmọ̀ fi ṣe fáàrí. bákan náà yóò ní kàn ìlà àmàlì mà fi àkàyọ̀rọ̀ lákùn. tó bá ṣe wípé ẹ bá lè fojú yàwòrán bí náà ọlọ́run bó ṣe tóbi tó ni kì bá ta yín nídìí pẹ́ lọ síbi kẹ́ ẹ máa ṣiṣẹ́ olóore ètí ò wúlò fún yín fún mẹlẹtàràwọ náà àyìn nàlìyàkín ẹẹrì náà já ànámà bí àyìn nìyí òun gangan lẹẹrìí tí ò sí èméjì ń bẹ kódà láṣubú àtà kò ní í sùrù jù ń bẹ kò ní í sí nǹkan kan tí ó bòyìn lójú tó nínú náà ń bá yẹ wọ bẹ́ẹ̀ sì rí dáadáa fún mọ́ latus alunna yawma ibn ani naim àwọn tó lọ́wọ́ bá tó ṣe fún yín lówó lọ́mọ lọ́lá nípò jíjẹ mímu ìrìnà ìrìlò ìbò àṣírí latus'alunna yawma idhin 'anin na'im. yẹnni pé àwọn àdẹ́ra ìtẹ́ fi ń ṣe fáàrí hàn ìtẹ́ ẹ̀ka kún ìkánná àwọn ọ̀nà ìkánná àwọn òkùnfà tí àfi máa ń rẹ̀ bí ẹni tó ti pé ó ní láárí ju ẹgbẹ́ lọ satus'alunna 'anhu ọlọ́run bí léèrè ń parẹ́ lálùkì àmà pé máa dà sọ̀nà àtúnbí owó tá a fún yín kí lè fi ṣe mọ́sálásí mélòó ńlọ fi kọ́ ẹtí yà ń jẹ mélòó ńlọ fowó rẹ sọdẹ nìkẹ́ èèyàn mélòó ní bẹ nínú ọ̀pájú tó sọdẹ tó ṣe wípé ó ń gbègbè sí ayé gbẹdẹmukẹ èèyàn mélòó ńlọ jẹ opó ńlọ fowó rẹ tó fi sànù rẹ débi pé ó tiẹ̀ gbàgbé ọkọ rẹ ètò sàlàyé ọmọ òrùka mélòó ńlọrọ ńlẹ kíó lọrọ ńlẹ ẹkọ ìyẹn mélòó ló fowó rẹ tún láyé àti lọrùn ṣe wọn bèrè lé ìlọyìn lálùkì àmì owó rẹ tó ní tẹ̀fí ṣe fàárí àwọn tó jẹ́ ẹ̀tọ́ ojúṣe tọ́lọ́run níbẹ̀ ǹjẹ́ ẹ̀yẹ́ jáde bíi. sọyọ zàkọwọ rẹ tó ṣe àfọmọ rẹ tó o bá yọ sódì wọn tó yẹ kọ ọ yọ ní zàká sí ń lọ yọ. ọ̀lẹ́ adéyìtùmọ̀ akọ̀lọ́ ìwọ ọlọ́run ètò dìrọ̀ mọ́wọ́ rẹ ǹjẹ́ o ti fàyọ bí. fàyídà kọ́ńtùm làǹtà fún àdùdá àlèkà táyì gbogbo ń tà kálẹ̀ ìkọ̀sí ètò ṣe ń bẹ̀ ajẹ́pẹ́ ká ní àádá nàáyìn mu làkúmù ṣàkọ́ a ìdẹ́ráhùn. orí ibú ni ó padà dìfẹ́ǹtì ọ̀bà náà tójú pa nàbí tọ́lọ̀ ní ká náà sí lọ́jọ́ gbé dàdú kíá mi. nínú aisaru tafasir yẹn ni pé sóòrà yìí ọlọ́run fi ń ṣe wa létí ni ìkíní kò sí ní tó burú fún mùsùlùmí láti ṣiṣẹ́ láti kówó jọ láti kọ́rọ̀ jọ pẹ̀lú mẹ́jẹ̀mú ma àkọ́kọ́ ni wípé owó tó ń kó yìí máa bíra rẹ léèrè sọ́nà halal ló ti ń kó jọ haram ẹ̀pọ́nà haram ni ìjáwọ́ ń bẹ̀ halal bá ní òṣìṣẹ́ ọlọ́nfà lùbáríkà sí olówó ń bẹ̀ kò ní kéèyàn má lówó lọ́wọ́ kò ní kéèyàn má ṣiṣẹ́ kódà ní ọba ṣiṣẹ́ gan-an. sẹ̀rí àwa ò fojú rẹ̀ wò ó nígbà yẹn náà ibn al-khattab radiyallahu anhu àwọn èèyàn e kan wọ́n sáwà mọ́sálásí ni láàárọ̀ olókoroko ọlọ́nà yẹ́nà mọ́sálásí wọ́n sáwà mọ́tò tí a ṣàkíyèsí pé àwọn kan yìí lọ wọ́n yìí ṣe nǹkan kan mọ́sálásí wọ́n sá jókòó sí lọ́ba lọ́ba àwọn láàárọ̀ ìjọ kan ẹ̀wọ̀n làyín ṣe ní mọ́sálásí nani ni mutawakiluna ala Allah àwọn tá a bọ́ lọ́ndọ́ ni o àwọn tá a nígbàkẹ̀lé ní ọlọ́ni o àwọn tá a nǹkan ọlọ́ni máa tó yàn ọlọ́ni máa pèsè jíjẹ àti mímu fẹ́yàn bẹ́ẹ̀ yóò ti ẹ̀ ṣiṣẹ́ ẹ̀ẹ́n ya ẹlẹ́bàá yà ń jáde nínú ṣíláṣí wọn ni ẹlẹ́yà rẹ̀ kó dàbọ̀dẹ̀. i'malu fa inna as-samaa la tumtiru dhahaban wala fidda ìṣẹ̀lẹ̀ ṣe ìgbẹ́ bá ṣiṣẹ́ ní kẹ́ wàá bọ́lọ̀ ń dúró ní kẹ́ nígbàkẹ̀lé ní ọlọ́run bí mo ti ní ọ̀nà kan gbòógì léyìí tó ṣe pé mò ń retí kọ́ lọ́wọ́ bó pèsè jíjẹ àti fún mi láti bẹ̀ kí sì pọ̀ wà á jókòó kánú lé ẹ̀ ntọ́lọ́ bá fẹ́ kẹ́ ọlọ́run ọkẹ́ àti gbọ́ ní amásíláṣí àrà mẹ́yìn oníkádàrà ń bẹ gbogbo ntá jẹ ntá di ntá dà láyé adéṣì kéèyàn bí ó ṣe tóbi tó bí ó ṣe fẹ̀ sáà sọ pé gbẹ ọlọ́run ti kádàrà rẹ̀ ṣẹ̀ nídìí kéèyàn ó ṣe wàhálà kankan kéèyàn ṣe ìbádà ìbádà dáwà ntọ́lọ́ nítorí ẹ̀ nù à ìyọ́ jẹ́ ọ̀pọ̀ ọjẹ ara mọ̀dáwó ó sì máa ń tọ́lọ̀ nǹkan fún ọ ni ọ̀pọ̀ ni fún ọ níbo ni ó ti wá dé bọ́ èyí sọmọ èyí sọ àwọn ọmọ ìsọ̀rọ̀ìlù àwọn bàbá ní ìsọ̀rọ̀ìlù nígbà tí wọ́n wọ igbó tíì ẹ wọnú ilé tọ́lọ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́ni fàáyín náà mọ̀ wíwọ rẹ̀ á wà ṣẹlẹ̀wọ̀ fún wa arbaẹ́yìn na sanatan ogójì ọdún ogójì ọdún tó láàrin ogójì ọdún yẹtì ard máa dààmú dààbò lórí tí ọmọ israẹli àdánwò ni o wọn gbọdọ̀ fi ṣẹ́gbẹ̀ fún yàn ogójì ọdún yẹn fi rìn àwọn tí wọ́n dágbàlagbà ni wọ́n ti kú tí láǹfààní àti ni lò owó àwọn ọmọ israẹli ń padà ọlọ́run fi yà jẹ wọn lọ́wọ́ ìgbà tó fi yà jẹ wọn ọlọ́run tó wá ń kẹ́ wọn oúnjẹ wa ń sọ kalẹ̀ fún wa láti sánmà tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n tún sàì mọ́ọ́rẹ́ ni pé ah ó sì á jẹ́ ẹyẹ àtọ́yìn ẹyẹ àtọ́yìn lójoojúmọ́ àti òsè ń jẹ mí ni sọ fún ọba rẹ o yóò kọ́lé jìlá náà mímà tó ń bètò mi lákìlẹ̀ àwọn akẹ́tà yà ọ̀wà ara ọ̀rẹ́ fọ́ tá a fẹ́ sọ ni wípé iná sàmáà ọlọ́run lágbára ká má ṣiṣẹ́ oúnjẹ tá a máa jẹ kọ́ máa bọ́ sínú ilé ẹnì kọ̀ọ̀kan wa láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ ṣùgbọ́n lọ́run fẹ́ ká ṣiṣẹ́ èèyàn má lò ó ẹ ṣiṣẹ́ fàyín náà sàmáà là tó ń tẹ̀rọ dáàbá ni wà láfi lọ torí pé sàmáà kò ní rọ owó wúrà kalẹ̀ láti sàmáà ọlọ́run ò ní rọwọ́ fàdákà kalẹ̀ láti sánmà pánsálì ní ìjábọ́ láti sánmà náírà ìjábọ́ euro ìjábọ́ ríálì ìjábọ́ láti sánmà èyí ó ṣiṣẹ́ látàrí iṣẹ́ tíyẹn bá ń ṣe lọ́wọ́ falùbáríkà sí ńlọ́ọ̀fìlẹ̀ náà dábìí ọ̀nà tó fi fẹ̀rọ̀ béèwé. sòlédè kan umaru pa wọn láti ní wọn jáde ìgbà yíyà níbi sọlọ́lá àwọn àríwá sọlá arákùnrin kan wá bá nàbí ó gba bára wa ànábì ní igbá abára kí ló nínú lé ọkọ sí wáàzì fún un nítorí lóore jù kéèyàn jẹ́ nù ẹ̀ oníkásíwò èèyàn ntọ́ bá fọwọ́ ara rẹ kó jọ iṣẹ́ ògùn rẹ tọ́ bá ṣe ntọ́ bá fi ra olóore pọ̀ wọ́n bèèrè arákùnrin mu kí ló nílé ọ̀dà kan tó nílé ànábìlẹ̀ lọ́mú wa wọ́n tà lówó dérí àmì ó fún ní kan bẹ́ẹ̀ ó ní ó fi rọ́njẹ́ lé fáwọn ìyàwó rẹ̀ díríàmù kejì ànábì ní lọ́ọ́ra àdá ọkọ́ àwọn nǹkan tí àwọn á lò kọ́ wá gba oko lọ májèlé rí ọ kó gboko lọ ṣẹ́gìtà owó tó o bá rí mbẹ́ kó wá kó wálé yẹn pé nù sẹ́ríà islam islam ò fara mọ́. sàrà nítorí ọlọ́run fáńbàrà islam ò fẹ́ islam fẹ́ ká ni. àdìsí bú kan bẹ tí a máa ń sọ pé ànábì wí ni àdìsí mọ̀ọ́dún ni. láàbí sọ pé iṣẹ́ àgbẹ̀ dá ìwọ́n náà má jẹ́ kí ọ̀ràn òun ó ṣe. àdìsí ẹ̀rọ pátápátá islam ọgbà ni níyànjú láti anabi ni ẹ ṣiṣẹ́ torí pé anabi ọlọ́ọ̀dà òdo ìmọ̀ ń jẹ́ ń bí iṣẹ́ ògùn rẹ̀ alágbẹ̀dẹ ni anabi zakariya kàánì nàjàrún nàjàrú ni kápẹ́ńtà ni anabi gangan oníṣòwò ni ọ̀ dáradára ó tún ṣòwòṣòwò ta ló wá fẹ́ fi jọ. bàbá jazair wọn ni kọ́ọ̀lù ta'ala alihakumu takasoro wọn ni hadha khitabullahi ta'ala lilmushtagilin bijama'il mal wa takfiri lilmubahati bi. àyà yìí ọlọ́run fi ń bá àwọn èèyàn kan sọ̀rọ̀ ni àwọn tó ṣe wípé wọ́n ká ìròjú ká ìròjú pẹ̀lú pa afẹ́ kọ́rọ̀ ayé afẹ́ kojọ wa nígbà bá kojọ tán afẹ́ kọ́ pọ̀ dáadáa kì sàníyàn àti nàtójú ọ̀nà ọlọ́run ọba ṣùgbọ́n lè mú bàá ti bì láti lè bá a máa fi ṣe fáàrí àsìkò tá a wà yìí náà kọ́lọ́nkọ́sà ni wa ẹ̀rọ bá ti rí àwọn èèyàn ṣe ń tú lóríṣiríṣiríṣiríṣi gbogbo àwọn táṣìírí wọ́n tún wọ́n ti ń sara àjọ nísìn wọ́n tún dẹ́gbẹ́ òṣèlú mi wọ́n tún dá lẹ̀ gbowó òlù wọ́n ti ná wọ́n ti lò gbọ́ngbọ́ tí a ti gbàgbé pé àwọn ó ṣèṣirò níwájú ọlọ́ọ̀ni tó bá ti jẹ́ ògbèdè àlùkí àmọ́ nínú hadith òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé lantazula kọ́dàmá ibni adam yawmal qiyamati hatta yus'ala an arba'in ojú kan náà tá a bá dúró sí lálùkì àmọ́ wọn ò fi bèrè nípa nǹkan mẹ́rin wa nǹkan alákọ̀ọ́kọ́ àná ọmọ rí fima afna gbogbo ń tá a lò nínú sẹ̀mí pátá kí lọ́ọ́ tán lé lórí. àwọn yorùbá ní àǹfẹ́ láyé àìfẹ́ fún ni bí tí yẹn bá wà tọ́ lọ́dún kan sí òṣìṣẹ́ tó ọlọ́dún mẹ́wàá ológun ọdún ọlọ́gbọ̀n ọdún ológójì wọn ni ọ̀fọ̀ ni ikú ọ̀fọ̀ ìyẹn lógójì ọdún bìkan lọ́fọ̀ ni. yẹn ní kí gbogbo ń lò nínú sẹ̀mí pátá ọlọ́run bẹ́ẹ̀ alẹ́ rè lórí kí lọ́ọ́ tán lé lórí. wà á ń ṣàbábí ìfimà àbùlà àsìkò tá a wà lọ́dọ̀ ọ̀dọ́ làwọn bàbá wa náà. gbogbo àwọn àsìkò tá a lò ń gbà tá a jí ọ̀dọ́ ń tẹ́gbẹ́ tí yẹn bá fò láti tẹ́ rí yàn bọ́ látòrí kókó house kàǹpé báyìí ni ó ti dúró ń sálẹ̀ tí nǹkan kan ò ní mú ìgbà buhari wọlé ẹnìkan rìn látòkè ọya ó sì rìn dẹ́kọ̀ọ́ tó wà ń ṣàbàbí àsìkò tó lé egun láhùn kí ló fi ṣe. tààjùdù mélòó lọ ṣe lóru kí lọ́mọ dáhùn ọ̀tọ́ dé ẹlòmíràn tí a ń pẹ́ máa ń yan náà fi lọ́rùn ẹlòmíràn máa wẹ̀ kankan jùnú rọ̀mọ̀dán lọ kọ̀gbọ́n kankan yé bí irun jó àìlà àlàsáàdì mẹ́lẹ́bí ṣe àsùnbà ẹlòmíràn sì máa tẹ́ pé àsùnbà nìkan lọ́lọ́ ń jẹ ẹlòmíràn jìmá nìkan ni. ẹlòmíì ọ̀run ọdún méjèèjì ìtúnu àwẹ̀ àtìlẹ́yà sọ ọ̀pàdé wà á ń ṣàbàbí àsìkò tó wà lọ́dọ̀ọ́ kí ló fọ̀dọ́ ń ṣe kí ló darúgbó lórí wọ́n béèrè ẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lásìkò táwa yìí ẹgbẹ́ òkùnkùn níran ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lásìkò yìí olóṣèlú ni à ń ṣe káàkiri òṣèlú ò ńlọ́fà tí wà adigunjalè dé pọ̀ ń ta nígbà òṣèlú bá bẹ̀rẹ̀ ní ìsìnkú bá bẹ̀rẹ̀ lójú ẹ̀ sàn-án bí oṣù mẹ́fà sísìn o lè lè dínkù díẹ̀ torí lásìkò wọn máa ráwọn owó oríṣiríṣi wọn máa rí gbà ẹni yóò ṣe ti àyàn lọ ka mẹ́lẹ́ lọ ka mẹ́jọ náà ẹ lò ó ẹ̀rú ìtọ́sẹ̀lẹ̀ tá a gbọ́ nu rédíò lónìí. àwọn kan táwọn olóṣèlú ti ń lò kọ ti ń lò ìbọn oríṣiríṣi ní akólíyàn lọ́wọ́ ìbáwọn wọn lọ fi operate lọ́fà ọdún yẹn ti ń pàǹgbà náà lọ ọlọ́pàá méje ńlọ́ba lọ aláboyún kan ọ̀tẹ̀lẹ̀ ìyẹn thirty three wọ́n tún pa ọ̀dọ́ náà ni o tẹ̀lé àwọn ọjọ́ orí wọn bíi ten twenty kìíní kan thirty kìíní kan bí wọ́n ti kà wọ́n nù. wọ́n ṣe lọ arògbìn àti sẹ́gbẹ́ ni àṣebọ́ọ̀nù wọn ò ti jìyà ni àṣẹ wọn ò láyé wọn ò tó jẹ lọ́rùn ọwọ́ wa bà wọ́n wọ́n wà ń ka bòròbòrò bí tí mo fẹ́ lò wá ni wípé ẹ̀sà wọn jẹ́jẹ́ o do eh, spika kọ̀ lọ́rùn àwọn ń ṣẹ́ o sọ gbọ́n táwọn ń lò yìí ọ̀dọ̀ ẹ̀ làwọn ti rí i ìbáni kìnnìkanni nkankan yẹn pé ntí á lòkù lásìkò òṣèlú yẹn pé àwọn tá a jí ọ̀dọ́ ẹja máa ń tà ń ṣe ẹ má jẹ́ wọn fi yín rúgbọ́ gbogbo àwọn tí wọn ń lò yín fóṣèlú yìí níbo làwọn ọmọ tí wọn wà òkè òkun làwọn ọmọ tí wọn wà ọmọ ọlọ́mọ là ń rán níṣẹ́ dé tòrótòró ọmọ ẹni là á fọwọ́ ọwọ́ tútù jí ṣùgbọ́n ọmọ ọlọ́mọ ìpá ni wọ́n fi máa ń jí. yẹn ni pé à ń ṣàbábì yìí àsìkò tá à ń bẹ lọ́dọ̀ọ́n mò ń bi alẹ́rè kí ló fa àsìkò ọ̀dọ́ ń ṣe iṣẹ́ ẹ̀sìn wo ló fi ṣe. bákan náà wà ní àìlèmíyì má dà á mìlà bẹ́yì ìmọ̀tọ́lọ́ ń jogún tó jogún fún ọ ìmọ̀tọ́lọ́ fún ọ kí ló fi mọ̀ náà ṣe mò ń bi alẹ́rè lálùkì àná. ibi táwa ń wà á máa dé ìbéèrè méjì lọ́jọ́ pàmòwó mìnàyìn náà ta sábà o wà fi máa ànfàkọ o ìkíní bọ̀lọ̀ tó rọ́wọ́ yìí ọmọ nìyẹn tó ń gbà lóṣù wọ́n tó ń gbà twenty five thousand lóṣù tó sì níyàwó mẹ́ta ọlọ́run mẹ́jọ ń bọ̀ ló ti kọ́ àdúró lé ń bọ̀ ló ti ra ọkọ̀ ìṣẹ́ni twenty five thousand náà ìsìn ni ìdí pé ń bọ̀ ló ti kó jọ ìbéèrè kanu níbi ló tún wá nà sí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. níta bá débẹ̀ ni wípé bàbá wa jazayiri kọ́lọ́nkọ́ba nìkẹ́ wọn wọ́n ní àyà yìí xitọ́ọ̀bù yìí àwọn tó lọ ń bá sọ̀rọ̀ ńlá wọn ti ń ka ìròjú pẹ̀lú ilé ayé látàrí pé àkọ́rọ̀ ayé àkójọ lẹ́yìn tí wọ́n bá àkójọ tán fún màtàbá ìbí wọ́n mọ̀ wá fi ṣe fáàrí láàrin ara wọn èyí tó ṣe pé yóò ká ìrojú bá wọn àǹfà wọn ti là kò ní jẹ́ wọn rófin ọlọ́run tẹ̀lé kò ní jẹ́ wọn lè tẹ̀ láti ànábì lórí ìṣesí ni a wà fàmẹ́tù wàlámíyókọ́ dìímù lèánfúsì mùkọ́yọ́rọ́ tí wọ́n fi ajáde láyé wọn ò rí dáadáa kankan tì wájú fẹ́mi ara wọn tí wọn ó dè bá wájú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmù. fàkọ́lá tàn án làlá wọn lọ́lọ́run wá ń sọ fún wa pé alihakumu takasoro yẹn ni pé ṣàgálà kún antọ́ra ti la ọkà ìrojú bá yín kò jẹ́ ẹ̀rá tí ọlọ́run tẹ̀lé kí lọ́kà ìrojú bá wọn àtàfà àhọrò bílẹ̀ àmúwáàlì wọlé àwòláàdì wọlùmọ̀bà á ti dèkè sọ̀rọ̀tìyà àádáadáa lé ayé ìkówójọ ìkówójẹ ìjíwòlú four one nine jìbìtì láti lówó ìzá ọlọ́lọ́ka ìròjú báyìí. ìfowó tá a ní bí màá fi ṣe fáàrí fífi púráùdù kí á àdìgẹ̀tẹ̀rọ̀ ti àìmí lówó mi pọ̀ jù èlò lónìí. Ah, àwọn abóòtọ́ ni onígbà onígbà kan báwọn kan wọ́n fẹ́ tẹ̀fẹ̀ ẹnu ara wọn pé talẹ̀ ń tó lówó jù wọ́n fowó dáná wọ́n èsè ń jẹ nígbà ah, mélòó lówó tiẹ̀ ó jájọ dáná wọn á fowó kọ ná ọlọ́nkọ́ sànà wa hẹ́tà zoro tó mọ̀lẹ́mọ̀ kọ́ bìrì yẹnni pé báadà máa ti kún nùkẹ́lùtùm ìlẹ́yà lórí kíkà ìrújú lórí àti kówójọ kówójọ lórí ẹ̀ náà lẹ́wọ̀ ẹ kójọ tán ẹ tó fi ń ṣe fáàrí tẹ́ ẹ fi wá kú tí wọ́n fi á gbé yín lọ sínú sàárè inú sáré lẹ́wà ìlànà àkọlọ́jọ omi ni adílẹ̀ ìsáábí wálíjà záyé tọ́lọ̀ wọn fi ni wọn gbẹ̀yìn dèrè fálùkì àmọ́ láti wá ṣe ìṣirò bẹ́ẹ̀ ti lólé ayé ìṣirò bẹ́ẹ̀ ṣe rówó wálíjà zá àti láti san yín lẹ́sàn lórí ìsẹ́yìn tẹ̀sí láyé ní tọ́ba jẹ́ gbẹ̀yìn dèrè kíámù ọlọ́run wa ni kálá sàwọ́fàtà àdàmú kálá yẹn ni pé máa kàdánìyàn bági kọ̀tọ̀ náà tarjumu ma hakadan yanbaghi an tafalu kí sọ bó ti yẹ kẹ́ ẹ ṣe lólé ayé lẹ ṣe lóyìí fàrùtẹ́dẹ̀ àrùn ẹ jáwọ́ àní hàdà sọlọ́ọ̀kù kò mí wà burúkú yìí bẹ́ẹ̀ bá jáwọ́ ìwà ń yóò fi débi kó mi lálẹ́ àláàkì òní ó gbẹ̀yìn débi ìparun o ìní òjì kẹsọ fọ ilẹ̀ fi ní jẹ̀yàn wájú ọlọ́run àsìkò tá a wà kálukú sáfẹ́ lówó ni gbogbo ìtọ́wọ́ ẹ̀ bá tọ́ halali ni wàyínká ni haramu ìtọ́ba létọ́wọ́ rẹ̀ bá tọ́ eléyàn ni haramu wàyínká ni halala lásìkò tó ni ó jẹyàn ní kó lè bá jẹyàn àti pé ẹja lẹjẹ ajẹ sanra yìí ni pé agbatẹlẹ agbatẹlẹ nìkan wà dání ntọ́wọ́ tẹ ìyọjú ẹgbẹ́ lọ́nu sawfa ta'lamun kalla sawfa ta'lamun yìí pé sawfa ta'lamun ákìbátà tàṣàgólè kan àǹtọ́ àtìlá àtúbọ̀tán kíkà ìròjú tẹ ká ìròjú tẹ ẹ̀ráyè tẹ láti ọlọ́run ẹ̀ ń bọ̀ àmọ́ àtúbọ̀tán rẹ̀ ìka ìròjú tẹ ẹ̀ fi tẹ̀lé àti òjíṣẹ́ náà bá sọ́dọ̀ báwọn àlẹ́ ìwọ̀sálàm tẹ ẹ̀ fi gbáradì ilẹ̀ lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlòkè ámà àtúbọ̀tán rẹ̀ ń bọ̀ àrí kò ní pamọ́ fún yín fúnmi kálá sọ́wọ́fà tàn àdàmú ọlọ́run tó ka pamọ́ yẹn ni pé kárọ̀rọ̀ àlùwà àyín dà ìlérí yàn ọlọ́run wí láwì tún wí láwì tún wí ọ̀pára wíwí rẹ̀ kólébà dẹ́rù bà wá kálíbà jáwọ́ ń bẹ̀ kálá sọ́wọ́fà tàn àdàmú kálá làwọ̀ tàn àdàmú àyìn lè má lè yẹ kéèyàn yẹn ni pé lódodo tẹ́ ẹ bá ma pàápàá lọ́wọ́ tá a lọ mọ́nà màtàjìdó náà fi kòbóre kù tẹ́lá ọkọ máa ń tẹ́ bá pàdé náà ẹni nínú sàárè yín àti ń tẹ́ fojú winá lọ́jọ́ ìṣirò lọ́jọ́ àjíǹde tẹ́lá máa ń tẹ́ fojú winá níyà ni làmá tàṣà gàlùfọ̀n bíi jámà ilẹ̀ àmúwá ìbá ti ká ìrújú pẹ̀lú náà kówó jọ tẹ́lá kójọ tán ìbá máa ń ná sójú ọ̀nà ìbá ti máa fi ṣe fáàrí látàrọ̀wọ́ nàìjíríà ṣùgbọ́n náà ẹ̀mbọ̀hárí fún mọ́lá tàrà owó náà àyìnà lè yàgìn ẹ̀ẹ́dì báyìí tí ò ní sí èméjì dáhùn pé áá inú ńlá dé. bàbá ní àdá jawaabu kọ́ sàmìn náà wọ́n wà ìzátìnà látàrà owó náà lè jàhìm nígbà sọ pé látàrà owó náà lè jàhìm kálá tọ́wọ́ tàlámù kálá láwù tàlámù náà ìlmà lè yàgìn jawaabu rẹ̀ ní látàrà owó náà lè jàhìm fún mọ́lá tàrà owó náà àyìnà lè yàgìn. wàdálì kàyọ́ ọmọlùkìyàmù eléyìí ó ṣẹlẹ̀ lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmù. alimusiriku yàrá ọ̀hà ẹ̀ńbàjì ọ̀ṣẹ̀bọ kò sí wákàtẹ́ yóò rì ná yóò wọ̀ ná iná jẹ́ wàlúmọ́mìnì yàrá ọ̀hà ẹ̀tún jẹ́ ńgbà ń bọ̀ òdodo gbogbo àpátáwátá làárìn náà o ṣùgbọ́n bá ńgbà gbọ́ òdodo yòǹjì ìlà òmìnira ọlọ́run ọ̀la kò ثم لترون عين اليقين الامر الذي لا شك فيه ẹ̀rí ní rí tó ṣe pé kò sí èméjì ń bẹ̀ látàrí pé yóò tá a bí já anamọ afayàrọ alùmọ̀ọ́ kékeré ajímọ̀ọ́rùn tó bá bí jẹ́wọ́n dàrí kíámà ọlọ́run ní kí wọ́n lọ wọ́ iná wa iná tó ṣe wípé ìjánu tó ní seventy thousand ni báwọn ẹ̀ka bí wọ́n ṣe lágbára tó seventy seventy thousand ìní ọmọ di ìjánu náà kọ̀ọ̀kan mú èsì pé wọ́n wàá gbélẹ̀ rárá yàjọ̀rọ̀ náà wọ́n máa wọ́ ni wọ́n máa wọ́ ni ẹni pé tó bá dé ìgbẹ́ni àdìgẹ́ àmọ́ níbi tá a bá dúró sí i náà wọ́n wọ̀ náà wà gbọ́ láre kékeré ó rí òun ọ̀wọ́ bẹ̀ mọ̀mí ni ó rí yòǹjẹ́ ìlà òmìnira ọlọ́run ọ̀la kò bí wọ̀ náà fàyàrọ́ àlùmọ́ kìfì àjùmáhùn gbogbo ẹni tí máa bẹ́ẹ̀nbẹ́ẹ̀ níbi dúró ọjọ́ gbọdọ̀ àlìkámà àtẹni ìṣáájú àtẹni tó kó káyìn àtẹni tí ń bẹ láàrin gbogbo apátápátá láàrin náà tọ́ba jẹ́ gbọdọ̀ àlìkámà. fún malatus alon ìyàwó mẹ́ idin àni nàáyìn tọ́ba àdìjọ́ gbọdọ̀ àlìkámà gbogbo ń tọ́ pátá láyé ń bí tọ́ọ̀bá ti ná sójú ọ̀nà tọ́lọ́ táàrí kó dúpẹ́ lórí rẹ̀ ọlọ́run béèrè lọ́wọ́ o latus alonna sọmọ latus alonna yahoo mẹyìdìn yẹn ni pé yahoo matara ọ̀nà lìjàhìm lọ́jọ́ tẹ bá fojú kan náà yẹn lọ́jọ́ gbẹ́ndẹ̀ àlùkìyàmọ̀ wọn ó béèrè gbogbo ìgbádùn tẹ gbá pátá láyé ani nàáyí mi alẹ́bí kánú làkọ́n fi dóníyá gbogbo ìgbádùn tẹ gbá láyé pátá wọn ó bìyín léèrè rẹ̀ mi ń ṣe àti àsìkéyìn ọ̀rẹ́ làfẹ́ àti bẹ́ẹ̀ rà òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam ó ní ni'matani maqbulun fihima kathirun minan nas ìdára méjì kan bẹ ọlọ́run ṣe fẹ́ dà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ni ó máa rírì ìdára méjèèjì náà èkíní àfíà tíyàn lálàáfíà ẹgbẹ́ táwọn olóyìnbó sọ wípé health is wealth àbí owó ńlọ́rọ̀ àlàáfíà lọ́rọ̀ ìmọ̀lálàáfíà ni ó lè kówó jọ ẹ̀ńtọ́ lọ́rọ̀ tí ọ̀la láàfíà aládùúgbò kan ni ní a ah, ní kọ́mìnì náà ní ah, ọlọ́nsàjẹ̀ gbádùn bàbá ẹ̀yìn kìíní táwọn retí látọ̀ sí sífò ti dẹ́wọ̀ ọlọ́nsàjẹ̀ gbádùn ìdẹ̀ra tó tóbi ńlá láàfíà ṣe nínú gbogbo ìdẹ̀ra tó lọ́wọ́ bá ṣe fún yín láyé pátá mìǹsí hatin bẹ̀rẹ̀ látòrí àlàáfíà wàfàrọ́ọ̀gì kíyàn má ka ìrújú kíyàn wà lẹ́sbẹ̀sì kọ́mánì kankan ti ń dọ̀ láàmú nù làákàyè kọ́mánì kankan ti ń dọ̀ láàmú ń dáyà ìrírí ẹ̀ ẹ̀ ẹ̀ sàlámì ni o sàlámì ni o wọ́n ló tilẹ̀ kọ́mọ́ gíláàsì o wọ́n ló ti ṣe o kọ́kẹ́yìn ọba lẹ̀ ìdára méjì tọ́tọ́ láyé yóò sí. wàá mi wọ̀ tán ìfọkàbalẹ̀ àti rírí jẹ rírí mu ọlọ́run bíi alẹ́ rẹ o ṣùgbọ́n famani àdá ṣokọ́ra o nàjà gbogbo ìdátọ́lọ̀ bá wa ṣe fún yàn láyé pátá tí yàn bá ti lè dúpẹ́ rẹ̀ èyí ò mórí bọ́ bóòlù yóò ṣe dúpẹ́ rẹ̀ ìkíní èyí gbà pé orí tọ́lọ̀ wọn bá ṣeun ọlọ́run ló ṣe yóò wà ní ọkàn yàn báwọn ọlọ́run ló ṣe o lẹ́yìn náà yóò máa wá tó bòròbòròbòrò fáwọn yàn pé ah, ọlọ́run sáà mi ọlọ́run kẹ́mi kọ́ o ọlọ́run sànú mi o mi náà gbà pọ̀ ọlọ́run kẹ́mi o ilé báyìí ilé báyìí ilé báyìí ọkọ̀ báyìí ọkọ̀ báyìí ọkọ̀ báyìí ọ̀pẹ̀lẹ̀ lẹ́yìn ọ̀nà wọ́n á máa bìnrin àìmọ̀ tọ̀rọ̀ bì ká fàhádìt kìdìrà tó lọ́n bá ṣe fún ọ mọ́pamọ́ dáhùn èèyàn mọ̀ kí wọ́n ti pé kí wọ́n máa ti pé ọmọ àfi ẹsẹ̀ fáàrì ọmọ àfi adọ́lá rárá ojúpọ̀nà ìkẹta tá a fi dúpẹ́ wá ni pé owó tọ́lọ̀ ń wá fún ọ wá mìíràn náà sáwọn ojúpọ̀nà tọ́lọ̀ nìkan náà wó sí. àrọ́mọ tó gbárí ọmọ kí wọ́n màwé kọ̀rẹ́ntì ọ̀run lé ẹ̀kọ́ orí ẹ̀ sì pé pọ̀ ó tún wá jẹ́ mùsùlùmí à tètè wọ mára náà kẹ́kọ̀ọ́ nzọ́ ọba lè kàdé òpó ń bẹ́ńlẹ̀ ipò kẹsì dáadáa tó pọ̀ ọ̀nà bẹ́ẹ̀ sì bá sùn ni ni wọ́n máa wá. fún mọ̀lẹ́tọ̀ alónì yẹ̀wò mẹ́yìndì náà nìyẹn yẹn. ọjọ́ tá a ti ń parí owó mọ́sálásí afẹ́ gbé ókè o ọgbà yẹn máa wò afẹ́ gbé ókè o ọgbà yẹn máa wò. gbogbo tí mẹ́lá kan ti pàtà two hundred and one. ibẹ̀ ni a ti gba ìlú yẹn fún káfíńtà lánàá. ìlú lẹ́gbàá fún káfíńtà lánàá. five thousand ó ń ti dín two hundred one ninety six kan láti jẹ́ ìdájọ́ ń pariwo afẹ́gbé òkè o afẹ́gbé òkè o afẹ́gbé òkè o ṣé wàá sẹ́ni tó lówó dá ìgbé òkè. fún mi lọ́tọ̀ sàlùm ní yàwó mẹ́yìn dín ní nàìm ẹni pé fàmínà àdá ṣúkúrọ̀ wò ó ẹ ń bá dúpẹ́ ìjẹ́ra tó lọ́n ṣe fún láyé ó fọkàn dúpẹ́ ó fẹnu dúpẹ́ ọkàn ní kí ọgbà bọ́lọ̀ ló ṣe ó tún wà èmi kọ́ ń gbọ́n o ìsagbára mi o èmi ò ní báyìí kọrin pẹ́ ní kókó ẹ̀ báyìí ọmọ àlọ́ ni o ìmọ̀ àlọ́ ìmọ̀ àṣẹ o ọlọ́run ló wù ní ọlá rẹ̀ tọ́sánú mi o lẹ́yìn náà a tún wáá rí pa pé òun dúpẹ́ irú bàbá wa yìí ní ìsìnkú yóò fún ẹ níbi two hundred thousand naira kù bàbá kọ́ bá yín oúnjẹ lé sáà máa jẹun kẹ́ máa sọ ẹ máa ṣe bàádà gbà á wọn ò ní fowó ṣe léyìn wọ́n mẹ́rin lẹ́nu yóò á ṣòkòrò o ṣùgbọ́n ẹni tó lọ bá ṣe dìrà fún láyé tí ò dúpẹ́ rẹ̀ òkè dàbí wọn ó bilé ìlẹjọ àlùgàmà wọn àyíṣà lọdí aláwọ àníyà wọn lòdì sí ọlọrun ọba sọ pé mọnú kíṣàlẹ ìsáàbò wọn rìbà kọjá tó náà bọ́ tan ọ̀rọ̀ rẹ̀ wò yẹbẹyẹbẹyẹbẹyẹbẹ àfikún tó àwọn ọmọ wọ gàù ṣùgbọ́n tó bá jẹ́ mọ́mí ni ọlọ́run fara wọ ọmọ ara ni ah, abdullahi níjọba ìwòsè báyìí ìwòsè báyìí ìwòsè báyìí ó tún ṣe báyìí láwọn àsìkò báyìí ó tún ṣe báyìí ó tún dẹ́sẹ̀ báyìí ó tún dẹ́sẹ̀ báyìí àsìkò báyìí àsìkò báyìí àsìkò báyìí ah, bẹ́ẹ̀ ni olúwa mi bẹ́ẹ̀ ni olúwa mi tó ń gbọ́ ti rí pé aa kò síbi tó ń fẹ́ gbé gbà inú náà yá ọlọ́run wà nígbà tó wà láyé ntọ́ láti rí lónìí náà ń forí yẹn o máa lọ àdìyàn náà nínú wọn ni bẹ́ẹ̀ hàn ẹ́ one ten thousand lọ́ngbà lóṣù bóòlù ṣe kọ́lé nù ẹ̀ bóòlù ṣe ra mọ́tò bóòlù nígbà bóòlù àwo bí bàtẹ wà lẹ́jẹ̀ náà yẹ ọkọ̀ wọ̀ nínú. òjíṣẹ́ náà bá sọ́lọ́láhùn aleyhi wa sálàm ànábìjá mọ̀ pé àwọn aláìní tálíkà olóòsì tọ́jà múmi ni àwọn ní ọkọ̀ wà lẹ́jẹ̀ náà wọ́n ti wà lẹ́jẹ̀ náà wọ́ọ́wọ́ọ́wọ́ọ́wọ́ọ́wọ́ ìrìnàjò ọlọ́yìn sí fẹ́ wí tánàbí òwe lórí ìṣirò làwọn ọmọ olówó sì wà akálàṣe àwọn tí ọ̀wọ́ náà ti wọ̀ náà wọn náà ń bọ́ àtàlùjá náà o torípa náà wọlé àtijọ́ náà ọlọ́run o ṣùgbọ́n ìṣirò ìṣirò yọ́mọ sí yọ́mọ sí yọ́mọ sí yọ́mọ sí kó tó wá padà wà àlùjá yẹn ni pé wàá máa ń lam yóò di ṣòkòrò o ẹni ọlọ́run sọ fún ṣùgbọ́n ò dùpẹ́ ó kì í dàbí wọn fi yàrá gbà wọn fi yàrá bí o wọlá yọnfa ilà ansáwó mẹniyà sọrọ làwọn rọta wọn ò ní dárí nǹkan kan jìn táyọ asọ asọ ẹyọ kan ìdánwò àbúrò ara rẹ nìkan wakisiwatu mɔkɔbɔzin àbí slice búrẹ́dì ìkéke búrẹ́dì tasodolijuata lè tó ṣe pé òfin ń gbèbí dé ọjẹ́ náà àbí aṣọ aṣọ kíkí tó dàbora lásìkò ooru àbí aṣọ fẹlẹfẹlẹ tó dàbora lásìkò ooru àbáṣọ tó yí dáadáa tó kí ètí ń dàbora lásìkò ẹ̀rùn nínú hadith ó fẹsẹ̀ múlẹ̀ pé ojúṣe aláwọ̀ bá sallallahu alayhi wa sallam ó ń sọ fún abubakar àti amuru ibnu taihan ó ní hàdà ìpìlẹ̀ rẹ̀ bí ọba wa ẹ̀mínú kẹsìrì mi ṣùgbọ́n wá ni pé àníbi jáde ìjọkan lọ́sàn-án gan nínú oorun ọ̀pàdé àbúbákiri àníbi ní kí ló ń wá káàkiri ní dàyìn àbúbákiri ó ní tó lé ọ jáde nulẹ̀ ló lé mi náà jáde nulẹ̀ ebi ni tó ń tẹ́lẹ̀ ní umaru náà tó dé. lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n sàlẹ̀ nìkan mọ̀ ń dàbí lóúnjẹ ànábì wa mú àyà fi pé sọ́mọ làtọ̀ àlọ́nà ìyàwó mẹ́yìndé nání náyìn dàbí dùn àtọ́mí ọ̀nà òbí léèrè. هذا من النعيم الذي تسألون عنه يوم القيامة يشير إلى بصر ورطب وماء بارد lẹ́yìn tí wọ́n jẹ́ dàbí dùn bó àwọn àpèlè oríṣiríṣi ní dàbídù máa gbà kó tó wá di dàbídù rútọ́bù ìní ọ̀wáṣẹ́ di támúrù rútọ́bù ní dàbídù tútù támúrù lè tó ti gbẹ tá a máa ń jẹun búsírù ń bẹ tọ́lẹ̀ hàmdù gbẹ ń bẹ lóríṣiríṣi bá ń pèlè bíi méje ní kó tó wáṣẹ́ di. nígbà jẹ́ tàbí amúmi sí anábì ní hádà mi nì nàáyìn dàbídù tẹ́ jẹ́ àtomi tó tutù tẹ́ mú yìí nínú àwọn ìdẹ̀ra ìtọ́lọ́wọ́n bó bí ilé rẹ̀ ń pa rẹ̀ lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmẹ́ ni. ó tún fẹsẹ̀ múlẹ̀ nù hadith mi ìtìmọ̀ kàlẹ́ kan anáwó látàzó lùkọ́dà mi àbìdàn yẹ́wò mẹ́lẹ́kìyàmẹ́ hàtà yus alàna ọmọrí fíìmù àfúnà. ẹsẹ̀ wo ní yí bẹ́ẹ̀ lójú kan náà tàbá dúró sí lọ́jọ́ àlùkìyàmẹ́ tí wọ́n fi béèrè gbogbo ń tá a gbénú ìsẹ̀mí ṣe ìsẹ̀mí ayé ètò lu forty ètò lu sixty ètò lu hundred ètò lu jù bẹ́ẹ̀ lọ kí ló tán lé lórí wọn bí alẹ́ rẹ̀ wàá ń ṣàbábì ìgbà tó wà lọ́dọ̀ọ́ fíìmù àbúlà kí ni tó fàṣikọ ọ̀dọ́ ń ṣe òfin tẹ̀lé àwọn olóṣèlú òfin góńgò òfin mọtí òfin gómẹ òfin sẹgbẹ́ òkùnkùn wà ní àìlèmíhì má dàá mi làbí kì í sáfà nìkan o gbogbo táwọn náà bá ti gbọ́ pátá àti dàáfà ń bẹ̀nu ìmọ̀ tó o ní kí ni tó o fi ṣe wà á mẹ́lẹ́ owó rẹ èyí tó náà bá tó jogún fún tó jogún fún ọ kí ni tó o fún níbo ló ti rówó náà wà fi mà ànfà kọ níbo ló sì ná sí. díẹ̀ náà ẹ̀kọ́ ti bẹ́nu ayé ìkíní àtàhàbíyàr mìjàmà ìlmà lọ́tàkìrìhì. máa ádámì ṣòkèrè ọlọ́run bá wa níṣọ́ra nínú ayé kó o bí mi máa kówó jọ lọ́pọ̀lọpọ̀ ìyẹn lè kówó jọ jọ máa nà sójú ọ̀nà ọlọ́run gbogbo tí o bá wá ká ìrújú bọ̀ tó o fi ní kírun lásìkò rẹ̀ tó zobo àrùn tó yẹ kó o kí tó o fi ní kí lásìkò rẹ̀ ìtàláṣẹ ọlọ́run tí máa kọ́ dé yá máa gbára rẹ lọ́wọ́ rẹ o yẹnni pé àtàdéyà ìwádìí níṣọ́ra ọ̀bẹ̀nu sọ́ra yìí kó mi máa kówó jọ lẹ́yìn kíkó jọ ó tún fi ó tún pọ̀ dáadáa láì sì ní dúpẹ́ rẹ̀ fọlọ́n tó tún tí ó tún wá kọ́dí rẹ téèyàn òfin lè tẹ̀ láti ọlọ́run àbáṣe òjìṣẹ́ ọlọ́run látàrí kíni látàrí pé àsáfẹ́ dà afẹ́ ní afẹ́ lówó lọ. nínú sùúrà ìbákan náà ìsìbáàtì àdábìlì kọ́bìrì ó ń ṣe àfimúlẹ̀ fa pé ìyá ń bẹ́nu sáré ìyá ń bẹ́nu sáré ẹ̀ ń kówó jọ láyé tí fi ń tàtàǹgbà tí ọ̀nà sójú ọ̀nà ọlọ́run sáré ni ó ti kọ́kọ́ jí àkótó díjọ́ gbìn ní alùpùpù وتأكيده بقوله حتى زرتم المقابر كلا سوف تعلمون lórí pé ẹ̀dà ẹ̀dà ẹ̀kọ́ owó yọ iná lẹ́wà tẹ̀ fi jáde láyé tẹ̀ fi gbẹ̀yìn wọnú sàárè kálá sọ́wọ́fà tá a lọ mú à ẹ̀rìn tójú yín ọ̀kan fèlè kọ́ búrì nínú sàárè ìníkó ń ṣe àfimúlẹ̀ pé ìyá ń bẹ́ nù sàárè nídàkejì ẹ̀wẹ̀ ìsbáàtú náà ń kọ́bọ̀ iṣẹ́ àfimúlẹ̀ pé ìdára ń bẹ́ nù sàárè nínú hadithi albara ibn azib anabi fi ju aniwe nípa tíyàn bá fẹ́ kó nlé ayé tó fẹ́ mórí lọ́rùn bóun ó ṣe gbẹ̀mí rẹ̀ nígbà wá gbẹ̀mí ẹ̀ tán tí wàá dẹnu sáré nínú sáré wọn ó bi léèrè tó ohun kan ọjà wá tó láti sánmà à ń sọ́dà kan ábìdì òótọ́ lẹ́rù mi sọ. àforíṣù láwùmí fìrọ́ ṣèlèjánná ìtẹ́ àlùjánná ẹ bá ń tẹ́ fún náà sáré atẹ́gùn àlùjánná ẹjọ́ máa fẹ́ sínú sáré ààyè ibi tí ó dé sí pàá nínú ọgbà àlùjánná onídẹ̀ra ẹsìn hàn ẹsìn gàgà lójú rẹ̀ kọ́ máa wò báyìí orú òkú báwọn òun rí dẹ̀ra nù yóò máa pariwo pé rọ́bì akínísàn ọlọ́run o tètè payé rẹ ọlọ́run o jíkàlùkì àmọ́ ò tètè tó torí kíni kó lè bá a lọ sínú dẹ̀ra tó lọ ń gbèsè fún sùgbọ́n bá ń bẹ nínú ìyá tí ò ní rí báwọn ní wọn bá tẹ ìtẹ́ náà fún sísàárì ẹ̀ fún pẹ́pẹ́pẹ́ àbí tí ó dé sínú náà tí a ń ṣì hàn wọ́n ti ẹ̀fẹ́ kọ́ la lójú wọ́n fi la lójú ẹ̀pọ̀ bá tẹ̀ láti ọlọ́ọ̀ni wo ibi tó ọ̀bà dé sínú ọ̀lẹ́jẹ̀ náà ni ah ah ìmọ̀ ah ìmọ̀ ṣùgbọ́n ibi tọ́lọ̀ wọn á ló dé sí ni o. Ah! inú náyì rọ́bì làtúkìmí sáà ọlọ́run ò má payẹ́rẹ́ o má jálùkì àmọ́ ò tíì tó ló fi jẹ́ pé fèrè méjì wọn ọ̀fà tàbí mẹ́ta fèrè àkọ́kọ́ ọlọ́run fi gbẹ̀mí gbogbo ẹni ń sẹ̀mí ìgbà bá gbẹ̀mí gbogbo ẹni ń sẹ̀mí o àwọn tí wọ́n ń jìyà lọ́nà sáré wọ́n dàwọ́ ọ̀yà wọn dúró wọn sinmi nígbà máa fa fèrè pé àjíǹdédé yà wà ìlànà mọ̀ ń bá a sànà mi màrúkọ́dínà àti ń sùn àti ń gbádùn tani tó tún jí alẹ̀ báyìí o tàrúkọ àti bọ́nú yà àwọn ẹlẹ́kọ̀ọ́ wa dáwọn lóhùn pé hàdá mà wàhánà rahman wàsódàkọ̀ lùmọ̀rẹ́sàdùn ọjọ́ àlùkè àmọ̀ tọ́lọ́mù sí ládùn fún yín o táwọn òjíṣẹ́ ọlọ́run ti ń pariwo ti ń ké tọ́tọ́ ti ń ké kékeré tẹ́ gbọ́ ọjọ́ ló ṣẹlẹ̀ o kálukọ́ máa sáré nínú sáré àsáré jáde. nínú àwọn ẹ̀kọ́ tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀kọ̀rìr akéèdàtàl báàfin wà nàṣọ́ iṣẹ́ àfimúlẹ̀ pé à ń láti nígbàgbọ́ pé àjíǹde ń bẹ lẹ́yìn ikú ọlọ́run ti àdìde. wàhátìmíyàtì alìjàzá bàdàl hisab dandan ìṣòro ó ṣíwájú ó ṣe ìṣòro sẹ́wà lọ́jà lùkìyàmù. wàlìsìntọ́ọ̀kì àwọn oríkèé ara wa wọ́n máa gbìyàn léèrè ìyẹn máa jẹ́rìí tako wọ́n máa tó bòròbòròbòròbòrò pápá mi sẹ́ ń wí létí náà máa sọ tiẹ̀ lójú náà máa wí lẹ́sẹ̀ náà máa tó òyìnbó àní àá apá mi òǹjẹ́rìí takò mí ni bó la ṣe jẹ́ ayé sọ̀rọ̀ tẹ́lẹ̀ kọ́ ló àǹtọ́kànnà lọ́hùn lẹ́bi àǹtọ́kọ̀kọ̀ làṣẹ yìí ọlọ́run tó fún gbogbo ẹ̀dá lọ́sọ̀rọ̀ ní ká máa sọ̀rọ̀ lónìí. وحتمية الجزاء بعد الحساب والاستنطاق والاستجواب àwọn àti nbíyàn lérè ìrọ́jú ẹni tó ní ọkẹ́ ló fi ọ́sẹ̀ láyé ó fi ń wo báyìí ó fi ń wo báyìí ó fi ń wo báyìí làwọn náà tó máa dáhùn nínú ẹ̀kọ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hàtìmíyà tó sọ àdùn àwọn àbíyàn ní àmì lẹ́tí àní àmì lọ́wọ́ tán àlà bí àlẹ́ yìí fi dùn nìyà ó tún di dandan lọ́jọ́ gbọ́dọ̀ àlùkí àmọ́ wọn ó béèrè lọ́wọ́ ẹ̀dá lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa nípa ìdẹ́ra ìkẹ́ ìtọ́nà ń ṣe fún wa nígbà tá à ń bẹ̀ láyé. fàyínká ní sàkìrọ̀ láàfáàzà tẹ́pọ̀ bá ti dúpẹ́ ọ̀nà méjìlá tá a gbà dúpẹ́ ọlọ́run tó bá ti fi dúpẹ́ láyé òǹtọ̀n ti jèrè ó ti yege ó ti sórí rẹ̀ nù. wàyínká ní káfíọ̀rọ̀ láà mọ̀tọ́ bá yẹ aláìmoore ọ̀ṣẹ̀ àwọn pẹ̀lú owó tọ́lọ́run bá fún un àjẹpẹ̀lú ẹni báwọn ó xì dàbí gbogbo ìdá tó lọ́n ti fọ́n wọn ó bí ọ́ dé rẹ̀ ó ṣe sí rẹ̀ bó ló ṣe náà á bàbá ní kọ́lọ̀ ńkọ́ làwọn bí ìṣirò ọjọ́ àlòkè àmọ́ tí ó léwu. bàbá ibùdó kẹfì rẹ̀ kọ́lọ̀ ńkọ́ bá ní kẹ́ bàbá. wọ́n ní yakulu lọ́wọ́ tàn án la ṣàgọ́là kún ṣùgbọ́ dóníyà wọ́n ní àyìnmọ́ wa zọ́ọ̀rọ̀tọ́ wa zàrọ̀tọ́ wa àǹtọ́làbẹ̀lẹ̀ àkérọ̀tì hubbu duniya ìfẹ́ burúkú tẹ̀mí sáyé ìfẹ́ tẹ̀mí ti dẹ̀rẹ̀ alẹ́ ayé àti yòdòyìn bí rẹ̀ ṣàǹgálà kan ọkà ìròjú báyìí àǹtọ́làbẹ̀lẹ̀ àxẹ́rọ̀ kò jẹ́ ráyè ṣiṣẹ́ lẹ̀ dọ́rùn. wàtàmẹ́ẹ̀dá bíkùn dáàlìkà hátà jà kọ́mọlmọ́t lórí ìṣesí ńlẹ́wà o àádà àání àjẹ́ àmú lórí ẹ̀ náà lẹ́wà o tí kò fi kanyima lójijì. wàzúrù tó mọ̀lẹ́mọ̀ kọ́ bẹ̀rọ̀ tí ẹ̀fídẹ́ tó sàbẹ̀wò sáré wàsílẹ̀ tó mìíràn àlìyá tẹ̀sí àdìkan náà tẹ̀ ń bẹ̀ nù sáré tì ń gbé bẹ̀. ibn abi hatim wọ́n ní hadathana abu zakariya ibn yahya saako sanad ilabni zayid ibn aslam an abi látọ̀dọ̀ zayid ibn aslam ọgbà àdéhìí wà látọ̀dọ̀ bàbá rẹ̀ olójúṣe náà bá sọ pé alihakumọ takafuru yẹn ni wípé ìfẹ́ tẹ̀ nísowó ìmá fowó àtọ́mọ ìmá fi ṣe ìyanràn ọkà ìròjú bá yín á ní tán àti àwọn fábáwọn kó omi tẹ̀lé aṣọ lọ. hátà zọ́mọ̀ tó mọ̀lẹ́mọ̀ kọ́ bí ẹ pé lórí ìṣesí ńlẹ́wà hátà yàtí mọ̀lẹ́mọ̀ òjò tí kú tí ó fi pa yín abawo alhassan albasri àwọn ní alaha kumu takasoro àwọn ní takasoro nfẹlẹ amuwaadi wọlé awulaadi ìfowó atọmọ ìfihàn takàngbà ìfihàn ṣẹfàárì ọkà ìròjú báyìí nínú hadith ọlọ́láfíà ubayi ọmọ káàbọ̀ ńlọgbà wa ó ní kúnnà náírà ọ̀hádà hata nazalat alhaakumu takathur ó ní àdéhìí kan bẹ àti ẹ̀kọ́ lérò pé lára ayé àlòkùnrin ni tí sọ́dọ̀tò takathur tó fi sọ̀kalẹ̀ kíni kíni àdéhìí náà law kana libni adama wàádìí min dahabin tẹ́pọ̀lọ́ wọn bá bá fi odidi ìletò odidi valley tọ́lọ́ wọn bá fi ṣe gold owó gold fọmọ anabi adama kò ní í tó yóò tún tá máa pé à mo ní ìbáṣe dáa tó kọjá válì méjì kò sí ní tí ó kàn án kò sí ní tí ó tọmọ ànábì ádámà kò ní gba títọ́ tí wọ́n da yẹ̀pẹ̀ bọ́ lórí. nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ mi ìyẹn látọ̀dọ̀ abdullahi ibn shakir oní àgbà látọ̀dọ̀ bàbá rẹ̀ oní ntàyẹ̀tì làrọ̀ sórí láàyè sàlọ́láhu alayhi wa sàlámù wa yà òun lọ òun lọ òun lọ tó ń lọ́dọ̀ jùsẹ̀ lọ́wọ́ bá òun á bàtà nàbí sọ pé àlẹ́hà kò mọ̀ tàkà sọ̀rọ̀ àádá àádá àdé ayé mo fẹ́ nílé tọ̀hún ilé tìǹ kọ́mìnì tọ̀hún mo fẹ́ ní mo fẹ́ ní ọkà ìròjú báyìí ànábì sọ wípé yàkó lómìnà àdàmà máàlí máàlí ọmọ anabi adamu yọọ máa pariwo owó mi o owó mi o dúkìá mi o a kò gbọdọ tafala wà lákàmì máàlìkà ìlànà àkàlùtà àfúnẹ́yìt ọ dáhùn kankan nínú dúkìá rẹ ju ń tọ́ ọba náà tó fi jẹun bẹ̀ lọ. àwọn làbí sa fa abúlẹ́yìt àbí ní owó rẹ ìtọ́ bá fi raṣọ tó o sì raṣọ ń lò lálògbó tó o lò tọ́ ya a ò tàṣọ dáta fa abúlẹ́yìt àbí ètò fi ṣe sàárà sàárà ń sojú ọ lọ bẹ́ẹ̀ tètè pọ̀ gbà padà ìyẹn ò nìkan jẹnu dúkìá rẹ̀ nínú àdéhùn mi ayọkọ̀n máa lo wàràsátì àhábọ̀ ilé ìmì máa lè ta nínú yín tó ṣe pé owó àwọn tí ó jogún rẹ̀ ló nífẹ̀ẹ́ sí ju owó tiẹ̀ gangan lọ wọn sàbẹ̀ ní ẹni tó ń bẹ láwọn lórí rẹ̀ máa mi na ìlà wà máa lu àhábò ilé mi máa lu àràfàtì lórí ẹ̀ bá pé owó tiẹ̀ ni ó nífẹ̀ẹ́ sí ju owó táwọn tí ó jogún rẹ̀ tí wọ́n jogún rẹ̀ lọ àníbà ni owó tiẹ̀ ilé tó bá ná sójú ọ̀nà ọlọ́run tó fi ṣiṣẹ́ rí owó olówó ilé tí wọ́n jogún lẹ́yìn ìgbà tó kú mbẹ́ ìwọ ló ṣe ìṣirò rẹ̀ àwọn ni wọ́n na ìwọ wọn ò bi léèrè bó ti kó jọ ṣùgbọ́n wọn ti bọ̀ náà nínú àdéhùn mi òjíṣẹ́ náà bá sọ pé yakolo na abdu maali maali wàá ní maala omi maali ìtàláfọn bẹ́ẹ̀ nǹkan mẹ́ta sì ní tiẹ̀ nínú dúkìá rẹ̀ gbèsè pọ̀ tóun mọ́ àkàlà fà áfúná ntọ́ba jẹ tọ́jẹ tán àbí ntọ́ba wọ̀ fà ábúlá tó lò lálògbò àwọn tàfẹ́ dákọ̀ àbótiẹ̀ fi ṣe sàárà tó sì jẹ́ kí sàárà wọn lọ bẹ́ẹ̀ wọ́n mọ̀ sí wàdá àlè káà ntọ́ba tí a yí ọ̀tọ̀ sí nǹkan mẹ́ẹ̀ẹ́ta tá a kà á fàdá ìbọn ntó ti ráre ni ntó bọ́mọ ọlọ́ni wàtàrí kò lè nọ́ọ̀sì ntó filẹ̀ fáwọn èèyàn àwọn ẹni ẹlẹ́ni àwọn ọkàn bọ̀ jẹ́ ọbọ̀ jẹsẹ̀ rẹ̀ ìnìgbàyọ̀ ní ló fi jẹ́ wípé ìyọ̀ǹda ń bẹ fún mùsùlùmí kéèyàn tó jáde láyé tó bá ti ń rí bókù sábà ìyẹn lè ṣe wíìlì wíìlì táwọn sọ kìí ṣe wíìlì táyìn gbọ́ yé o kìí ṣe bó kùn ẹ̀kún rẹ̀ kó tó lọ là ń wí o yẹn ni pé nínú dúkìá tó níhùn ti tọ́ ẹ̀yàn máa mi o mo ti kọ́ lẹ̀ nínú ìwé o àléníyàn yá àléníyàn pẹ̀ kọ́ yá o bàbá tọ́lọ̀mọ́ wa jẹ́ ọpẹ́ ńgbà náà alihamudulilayi nínú dúkìá mi ti ń bá filẹ̀ ìdá kan nínú márùn mọ́tòláṣí tèmi ti máa ń kí jimá o ní mùsùlùmù mọ́tòláṣí àwọn àràmẹ́ni ẹ́ ìdá kan nínú dúkìá ti ń bá filẹ̀ lówó ẹ bá ń dábẹ́ kí ládàá rẹ̀ ọmọ àtẹ̀lé mi lọ sọ́run. nínú hadith mi ojúṣe aláwọ̀dá sallallahu alayhi wa sallam ó ní yàtúbáwọn lè má yí ta sàlàsà tún nǹkan mẹ́ta ìní ó sin òkú dénú sáré fàyàrìjà sinan méjì ó padà wọ́n yàbùkọ̀ máa wò wá ẹ̀dùn ẹ̀yọ̀ká péré ni ó sẹ́kù pẹ̀lú ẹ̀ yàtúbáhùn àlùhù wàmálùhù wàmálùhù nǹkan mẹ́ta tí ó tẹ̀lé yàn àwọn ará ilé rẹ̀ ó tẹ̀lé ọdẹ bẹ́ẹ̀ dúkìá rẹ̀ yóò tẹ̀lé ọdẹ bẹ́ẹ̀ bóyá dúkìá ti tẹ̀lé ọdẹ bẹ́ẹ̀ bóyá onímọ̀tò mọ́tò rẹ̀ yẹn fi gbé ọ lọ síbi tẹ́ wàmálùhù iṣẹ́ tó gbélé ayé ṣe ní rẹ̀ níbi oní ọ̀tẹ̀lé yàn dénú sáré yóò tẹ̀lé yàn déjì sáré fàyàrìjàn àlùhù wàmálùhù ìyàwó ó sì lò kó nífẹ̀ẹ́ rẹ̀ tó bó ti lè kọ́ gbára sánlẹ̀ tó wọ́n ní ah, ọ̀hún abọ́bẹ̀ pẹ̀lú rẹ̀ ní ṣáájú ah, eh, eh, wọn kò ṣeé ṣe báwọn kò ṣeé ṣe báwọn ká tẹ̀lé ọwọ́ bẹ̀ o. àmọ́ láìkí dá àmọ́ dáàkì mọ́ àmọ́ fẹ́ràn dáàdì mi púpọ̀ bí ojú kò lè tẹ̀lé ọwọ́ sàárẹ̀ ń bọ̀ ọba kú. àwọn ará ilé wọn tẹ̀lé padà owó rẹ̀ wọn ò ní í sin mọ́tò mọ́ nígbà tí wọ́n á dẹnu rìn owó rẹ wọn ni à ah, owó dáàdì ni o ẹ̀jẹ̀ ayé akọ́sẹ́gbẹ́ wọn o à ah, ẹ bá kó bẹ́ẹ̀ gan káfíńtà tó bá rí ní ọ̀kọ́ wa wù lóru ẹ gbọ́tà ètò ẹ gbọ́tà àyíké káfíńtà ni nígbà wọn ò dẹdẹ ni. wọ́yẹ́ bí kọ́ hàn mẹ́lò iṣẹ́ rẹ nìkan ni ó sẹ́kù fún ọ nínú sáré wọn fẹ́ ká tó mú àdéhùn yẹn sí nínú àdéhùn mi anas lọ́gbà wa olùjíṣẹ́ lọ́wọ́ bá sọ́lọ́ lọ́wọ́ àdéhùn wa sọ́lọ́ sọ pé yaaru mubnu adama watabukọ mini osinatan ọmọ anabi adama yóò darúgbó bóyá ọkùnrin ni bóyá obìnrin ni ṣùgbọ́n nǹkan méjì tó bá dàgbà ń kò ní kó lára rẹ̀ kí ni nǹkan o alihirisu ojú kòkòrò wàlẹ amalu àádáadáa nígbà wà kékeré mo ti gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu dáàdi kọ́lọ́ba nìkẹ́ wọn ọ̀rẹ́ wọn kakú kan bí náà máa pe bàbá wọn pàdé hàn orí èrò lèyìn ọ̀sà kù sísá lórí èrò mo fẹ́ sin nǹkan báyìí mo fẹ́ sin nǹkan báyìí ilẹ̀ ló kù lé lórí wọ́n ń sọ àdéhùn ti bẹ láàrin wọn àti tiẹ̀ pé a fẹ́ sin nǹkan báyìí lọ́jọ́ báyìí kò sì dijọ́ náà tẹ̀ jáde láyé yẹn ni kó máa nábì ádámù èèyàn darúgbó èèyàn dàgbà ṣùgbọ́n nǹkan méjì tí ọ̀dà yọ̀ mọ̀ pẹ̀lú rẹ̀ ojú kòkòrò kò ní filẹ̀ ó sì dàgbà tó náà yóò tún fẹ́ kó wọn ó tún máa pọ̀ sí ni wọlé amal èròǹgbà mo fẹ́ di báyìí mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí yóò mọ̀ mi lẹ́rọ màá nàbí ádámù. ìkan wá sọ́dọ̀ nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní antalili máàlì ìdá àmfàkìtàwó fàyídà àmfàkìtàwó fàlìmáàlù làkà ẹrú owó ni ọ ló ń gbà tó o bá ti ná wọn gbà tó o bá tó náwó ńlọ tó jẹ olówó. سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أحسن الله إليكم جماعة يكن سنقول جزاكم الله خير فما شيخ abẹ́lẹ́ ọ̀nkọ́ bá ní sanwó-ẹ̀lẹ́ sẹ́lẹ̀ láyé àti lọ́la kẹyàmà láì ní fi àsìkò sòfin rárá á fi àyè lẹ̀ fún ìbéèrè nítorí bá ní ìbéèrè kí wọ́n lọ́wọ́ sọ̀rọ̀. tó di kí wọ́n wọ̀ dìbò lẹ́tì pẹ̀tùsẹ́nì kìíní ẹnì kejì ní sọ́tí ìpẹ́ wà dìbò bí olóbìnrin ẹlẹ́ ńlá jà o. ẹnìyà. kó tó dìjà lẹ́tì ẹ̀ ó ti á wá dà ẹ wà gbìyànjú láti ẹ gbìyànjú ìyá Ibrahim ẹ má bẹ ẹ má bá ẹ má báyìí láti dá fáwọn. Naam. ọba awẹ jẹ ẹlò lọfin dàgbà. Thank you òun yàtọ̀ sí ìdè àwọn ilé mọ̀lẹ́gà yìí ọkàn wíwo ni o lè rí bẹ́ẹ̀ o sì lè má rí bẹ́ẹ̀ tó di yẹ nà. ẹ ká máa ká ẹrù jù pẹ̀lú ẹ. wá wà níbẹ̀ láti gbé e lọ kò sẹ́ obìnrin tó lè gbé lọ sí ibi ọtí kéèyàn gbé e àbí. làdúró ilé lẹ́yìn rẹ̀ gbé ọlọ́run lè jọ́ la ẹ̀fẹ́ fi ṣèwé mi nù làdúró ilé kí n bèrè aláwọ̀ ìkíní ìbéèrè mẹ́ta wọn ó béèrè nù sàrẹ́ kẹ́sì mẹ́rin máa rọ bùkà máa dínú ká máa nàbí yú ká tàbí máa dà lòfìhà àdàrọ́jòlè bọ́ìn sàfihàn ta lọ́lọ́run rẹ̀ ẹ̀sìn wo ló ń sìn kí ló fẹ́ sọ nípa ànábì tọ́lọ́run sí yìí tàbí ta lànábì rẹ̀ ó ti yẹ ẹ wá ní pé sẹ́ríkà ìfìyà rẹ̀ ẹni tí ó rí dáhùn àdéhùn ọlọ́run ni pé yusabitu lọ́hùn lẹ́dínà àmánú bẹ̀lẹ́kọ́ lè sábẹ̀ ti fìlà ayé àti dòní àwọn fìlà àṣírọ̀ ẹ bá jó nígbàgbọ́ òdodo tí ń ṣiṣẹ́ rí ìgbà tí ń bẹ láyé ó rí wí tó bá tún dénú sàárè náà yóò rí wí sóti yé ṣùgbọ́n ìbéèrè wọn ńlá lè pè ní bíi determinant tí ó sọ nípa bóòlù àlòkè àmọ́ ó ṣe rí tí yóò dáa ni àbí yóò tún dáa ló fi jẹ́ pé dáàdi ìfìní ìrántí mọ́mọ́ tàfàkọ́dé kọ́mọ́sì kì í yà mọ́ tó ẹ má ti lè jáde láyé báyìí àlòkè àmọ́ àti ẹ ti bẹ̀rẹ̀ nù tìrìnù sáré ni ó ti máa rí fìrìfìrì bọ́ọ̀lù kì í àmọ́ òṣì bọ́jú àlòkè àmọ́ òṣèré

ṣe ìwé náà bàlùkù mi. Ìtẹ̀fẹ́ wo ni pé tí a lè wẹ̀ ní àtinú ọ̀rùn àtinú tútù kò sígbà tí yóò lè wẹ̀ ní àwẹ̀. Májèmọ́ kà ní pé kí a má dọ́gbọ́n sí i. méjì lásìkò kan náà ní mọ́sálásí kan bẹ́ẹ̀ ṣe dẹ́hùn ẹ̀yẹ́ dàníyàn pẹ́yìn fẹ́ kí iṣẹ́ yìí àwọn ń ṣe náà fìlà mọ́ bá sálámà ń bi rákà méjì àkọ́kọ́ tẹ́ ẹ bá wọn ẹ mọ rákà méjì tí wọ́n ti fi pé mẹ́rin nígbà bá parí ẹ jọ ìwọ̀n sọgbẹ́lẹ̀ yìí bó ṣe jẹ́ nìyẹn kí n bẹ̀rẹ̀ láwọ̀ ìmáàmù ti ń dáwọ́ lẹ̀ ẹ̀ lẹ̀ kíkáwọ́ sí báyà lórí irun súnà kéde wípé téèyàn bá ti á káwọ́ sí gbáàyà ìrún bàjẹ́ sẹ́rí kọ́lọ̀ ń kó sànú wa bàbá ṣe kọ́ nǹkan fún yàn ń gbà mí ìní ọ̀sọ̀ bóyá yóò gbà àbí ò ní gbà ní pàtàkì rẹ̀ àtàbà jẹ́ ọ̀dọ́ wọ́n ti lè gbọ́ nǹkan báyìí tá a gbọ́n a sì fẹ́ máa lò lójú ẹsẹ̀ a fẹ́ káwọn èèyàn náà tún máa lò nítorí pé ó ti dàgbà sórí nǹkan àwọn afẹ́ gbà láàrin ọ̀sán kan òru kan kò ṣeé ṣe uslub títù bíbà rírọ̀ nǹkankan bẹ́yìn ọ̀jẹ̀ sẹ́nu mo rò pé tiẹ́ so ṣùgbọ́n àwọn ọ̀dọ́ alọ́ mọ́tíláṣí kan níjọ́ kan eré ayẹyẹ ni agbìyànjú bí ká bá yẹn magrib ṣùgbọ́n àbá bá tí wọn mọ́tíláṣí báyìí ní asálámà á wà náà bá mú jàmá wa ìmọ̀mù ti gẹ̀gùn dé alẹ́ lẹ́yìn ti jókòó kí wọ́n sálámà báyìí àyíká náà báyìí onímọ̀ àwọn àbábọ̀ ìwọ́n tó kírun síwájú ìwọ́n tó síwájú kírun tí wọ́n kúkú kírun àwọn kẹta wọn à kí ni à ń tẹ̀wé àmì eléyìí bọ́sí bí bọ́sí ìwọ́n tó síwájú kírun kọjá síbí bàbá ti ń dé wọn lọ bá wọn tí wọ́n kúkú kírun mọ́ wọn kírun jama mọ́sálásí wọn kírun àbèjì mọ́sálásí bíi bàbá ọlọ́run jẹ pẹ́ fún wa ní òbí wọn ò ní bá àbá ẹni sùúrù kí ló dé àwọn ọmọ tó yẹ pé ìmáàmù lọ sọ ọkọ wọn gbà tí wọn ń bẹ ní níjọ keje o wọn ti sábà ti gbẹrùn dúró báyìí wọn máa rojọ rojọ rojọ rojọ ńlẹ àlùwàlà tí wọn fi kírun tán kí lẹsẹ ìmáàmù wọn ni àbúrò bá ti àká ọ̀ka pẹ̀lú tẹ̀júwìtì síbìyànsì máa ń gba nǹkan síbìyànsì máa ń tọ̀ nǹkan jẹ nù.

pé a lè pẹ̀lú wọn ní nígbà tí yẹn àti báwa lè fi dúró ní ìdí láti máa láti máa fi ìyẹn tí wọ́n fẹ́ tó fẹ́ fara fẹ́ tó fẹ́ sì kejì bẹ́ẹ̀ pé ìmọ̀mù tó wà nígbà tí yẹn fún wa kí ìrun òun yẹn fún wọn ọlọ́mọlá àbí ìrun ìdílé tí wọ́n láti wá fi ìdí pé ìyẹn òun ẹ̀ṣẹ̀ òun fún àwọn tí wọ́n á mú bí a ti máa ṣe àdúrà yẹn wá tó fẹ́ tí wọ́n á sọ bá ti mọ iná yẹn ó fún wa ní dàgbà ìdílé. bó ní ìtẹ̀lẹ́ màá ṣe pé láti ní kíkà ṣe ilé láka mẹ́rin àwọn òsì lé tó wọ́n ń gbé láka mẹ́rin níka níbi máa fi fún wọn wípé lórí ní ìdúróbọ̀ pé kò ní ní sálámà ní àárín wọ́n ní kódà wọ́n mú àti tìwá pé àdéhùn àbáko pé èèyàn kéèyàn máa gbìyànjú láti máa kí ní ẹ̀ka lóṣù tàbí ẹ̀ka lọ́dún tàbí ìwáyọ̀ ẹ̀dá yẹn o kéèyàn máa yẹ kí wọ́n dà bẹ́ẹ̀ ní ẹ̀ẹ̀kan ló tẹ̀lé ayé rẹ̀ ló gbé yókù lóde pẹ̀. ìgbésọ̀ àwọn àwòrán ká lu àǹfààní bẹ́ẹ̀ wọ́n á ní lórí ìdúró kan alákọ̀ọ́kọ́ àtàbílù aláwọ̀ mẹ́wàá à nínú àtàbàtì wà lẹ́sí jùlù náà nínú ṣe lọ́yẹ ká máa wíṣù jùlù náà lẹ́ka máa wí bẹ́ẹ̀ so wọ́n láti yẹn náà bíi twenty wọ́n ní ìdúró lẹ́ẹ̀kejì ìdúró aláwọ̀ ajẹ́ twenty ìdúró lẹ́ẹ̀kẹta ajẹ́ thirty ẹlẹ́ẹ̀kẹrin ìyẹn ajẹ́ forty ní orí ìdúró so pé lórí bàbá fi parí ní ẹ̀ta pé ìdúró aláwọ̀ máa fi gbọ́dọ̀ jẹ hundred ọgbọ́dọ̀ jẹ one hundred nínú sí láti máa ṣe ìyẹn lọ́sọ̀ máa ní à ó fẹ́ ṣe adé ẹ̀ ò ní ìgbà tọ́lọ́ bá kékeré ló wà láti ìbò yẹn pé pátá wá bá ti dé tèmi lónìí tèmi ló sì ní. ìkíní ni pé òjíṣẹ́ lọ́wọ́ bá sọ pé sọlá àtúnláìlì másìnà másìnà gbogbo nẹ́fìlà tí yẹn bá yàn pátá <clears throat> ẹ kí rákà méjì ẹ sàlámà rákà méjì ẹ sàlámà sunni náà ti kọ́kọ́ tako sunna ẹni ẹlẹ́ẹ̀kejì wa ni wípé kò sínú àdéhùn kankan pé tó ànábì ń kírun o wọ́n á ka kóló aláwọ̀ mẹ́ta àbọ̀ka méje àbọ̀ka twenty àbí forty lórí irun kò sínú àdéhùn kankan gbogbo ń tá a bá ṣe ní ìjọsìn pátá kọ́lọ́n tó lè gbà á ọ gbọ́dọ̀ wà níbàámu sí bànàbí ṣe ṣe tó bá ti jẹ́ pa sí bànàbí ṣe ṣe ọlọ́run ò ní dẹ́wọ́ gbà á kò sí kò gbọ́dọ̀ ń bi irun kíkí ìyẹn gbọ́dọ̀ má kírun eléyìí ọ̀tọ̀ mo fẹ́ ṣe náfìlà ọ̀ gbọ́dọ̀ má kakúrò aláwọ̀ kò gbọ́gbọ́rùn bí di àdìlẹ́ yìí mo rò pé ti yẹ akálàṣe ọ̀dà akọ̀m̀pìtà àjòtù tí yẹn bá fẹ́ ṣe tí yẹn bá ká tí yẹn bá mà kó jẹ́ ogun dáadáa tí yẹn bá mà tó bá lè da kànú síra tí ó gbé kóra lọ́wọ́ kò gbé lọ́wọ́ kò sí nǹkan àwọn aisha rẹ̀ díẹ̀ lọ́wọ́ ni ẹ ti máa ń kírun fún un kọ̀ ha sórí kọ̀ ha sórí tán ìmọ̀ máa ń kà láti ní mushaf tó tí wọ́n bá ti gbà kẹ́ ẹ ṣe súnà tẹ́ gbé kúrán lọ́wọ́ tẹ́ ka tí ó gùn dáadáa tí bá ti á gbà ìwọ́n máa ń láti ní tẹ́ bá ti kírun lọ́wọ́ sàn náà. àdúrà tí wọ́n sọ àdúrà tí wọ́n sọ èèyàn lè fọnu láàárọ̀ lọ́sàn-án nírọ̀lẹ́ àṣálẹ́ ìyálẹ̀ta òsínbà tí yóò lè fọyín gẹ́gẹ́ bí ètò tẹ̀wọ̀n lọ́rọ̀ àwọn àfa sótìyẹ àti búrọ́ọ̀ṣì àti búrọ́ọ̀ṣì màtí yóò bá lo búrọ́ọ̀ṣì èyàn ó kíyè sára ó máa fẹ́ sáré lọ síbi ọ̀nà fún èyàn ó kíyè sára àtọ́rin gbígbẹ àtọ́rin tútù ó sì tẹ̀yìn òde rìn ṣé. àdáhùn mi dà sáámi. Last question here. èèyàn lè gbé jẹ sàárì màtí bá ti jẹ sàárì tán sẹ́yìn pásítọ̀ ọ̀run ti wọlé èèyàn lọ wẹ̀ àníbì náà máa ti bẹ́ẹ̀ sọ́lọ́